kan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló kí n sọ fún ọ wípé ìwọ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ jésù dájúdájú máa mú délé. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé Kérésìmesì Kérésìmesì dé àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ Fresh FM Ìbàdàn tó ti ṣetán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti Fresh FM fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dùn tó Fresh FM fada Christmas tọdún yìí ó tún lé kéńkà ẹ kú ojú kérésìmesì Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. orí ló bá mi ṣe èé eh, orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bájí sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bájí sí orí ló yọ orí ló bá mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe. wọ́n fi wọ́n fi ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá mi ṣe nínú rògbòdì ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe nínú rògbòdì ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe. orí ló bá mi ṣe inú àfún ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe inú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orí ló yọ. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ àpèrè orí ẹni là bá bọ àpèsè. mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ orí ló yọ orí ló yọ orí ló bá mi ṣe nínú ọ̀fun ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó àríyànnú ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí ló yọ mí eré orí ló mi ṣe nínú ààfin ayé tí ń bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí ń bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe eré orí mi àgbẹ̀sán orílẹ̀-èdè fi ń làbújá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá ní ń ṣe nínú orogún ayé ti bàjẹ́ sí orí ló. ẹ kalẹ. orí ló bá mi ń ṣe ẹ kú sinmi lẹ́ni ẹ sì kú kalẹ̀. orí ló yọ mí orí ló bá mi. ọpẹ́yẹmí ti bẹ̀rẹ̀ o. ayé ti bájú sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bájú sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí ee orí ló mi ṣe inú àfún ayé ti bàjẹ́. Yínká Ayífẹ́lẹ́ lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí mo kí n pé ẹ kú ìsinmi lẹ́nìí kí ọba òkè òjì àṣepúpọ̀ rẹ̀ láyé torí àsìkò wa omi sì ń bẹ lámú ẹjẹ́ àtètè lọ sábàlá àkọ́kọ́ ká tètè bẹ̀rẹ̀ wípé ta lẹ̀rí kan. èmi lè rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè kan èmi lè kan èmi lè kan. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè é orúkọ mi ni mr alex taiwo láti ọlọ́run ṣògo. láti. ọlọ́run ṣògo. ok. ẹ̀sà èrí kan mi ò ní. kílẹ̀ rí yín sà. ilé tó wó ní Ìkòyí ní nǹkan bíi three weeks ago so ibẹ̀ ni mo ti jẹ́ kó lórí pọ́gà yẹn dá mi dúró ìwà tó dẹ̀ dá mi dúró nǹkan bíi two weeks lórí pé ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ó pè mí pé kí n padà wá but mo ní mi ò wá kó tó di pé sẹ́yìn ọ̀gá yẹn àjọ máa ń wà the third time ni so the time àjọ máa ń wà ṣùgbọ́n ní pé èmi náà wà ń bẹ́ẹ̀ ń gbá yẹn tó ti dá mi dúró ni ó ṣe pé èmi náà wà pẹ̀lú àwọn tó máa bá lò lọ́dọ̀ hmm. yọ mi. àdúpẹ́ lọ́wọ́ lọ́hùn àdúpẹ́. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. a nígbà pé pàjáwìrì o. èmi lè rí kan. yàjó yàjó ni wọ́n fi ń tó wa létí pé. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan a nílò kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tètè máa lọ sí àgbègbè tí wọ́n ń pè ní ẹlẹ́ta nílùú ìbàdàn báyìí báyìí. wọ́n láwọn jàǹdùkú wọ́n ti ń dá wàhálà tí èyí ṣe kéékèèké lẹ̀ ládùúgbò ọ̀hún báyìí o. a ò ní ṣòfò ẹ̀mí a sì ní ṣòfò dúkìá. ní àgbègbè tí wọ́n ń pè ní ẹlẹ́ta nílùú ìbàdàn wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń hóye. ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin agbófinró wa ẹ dákun ẹ bá wa tètè yọjú síbẹ̀ lórí ààbò àwọn ará àdúgbò. èmi lè rí kan èmi lè rí kan ẹ ṣeun. èmi lè rí kan sẹ́. ta lè rí kan ẹ kalẹ́ o. hello hello ẹ kalẹ́ ta. orúkọ yín níbo lẹ ti ń pè wá. olúwafúnmiláyọ̀ lálẹ́ yẹn ni látọ̀ ní àjò. ok ẹ̀rí kan yín. inú mi gan ti ẹ̀dùn pé mo kọ́kọ́ wọlé lálẹ́ yìí. olúwa ṣeun. ọpẹ́ mi àkọ́kọ́ yẹn ní two thousand and nineteen mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n fi ọmọ bùnmi ní two thousand and nineteen yẹn ní february bọ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní february yẹn mi ò mú jẹ tọ́lọ́run fi dá mi lóhùn ìdí ọpẹ́ mi nìyẹn. olúwa ṣe. hello ẹ kalẹ o. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá ẹjọ ní ọpẹyẹmí ọpẹyẹmí àwọn ọmọ yìí a nílò àwọn elétò ààbò ń bẹ wọn sì ń fa wàhálà mẹ. níbo níbo ọpẹyẹmí ẹlẹta lẹlẹta náà àti sọnsìn ọpẹyẹmí ní ẹlẹta wọn ní àwọn nílò àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ọpẹyẹmí ẹlẹta wọn ní rògbòdìyàn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn àwọn boys wọn ti dá wàhálà lẹ ládùúgbò yẹn lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ẹ̀yin agbófinró ẹ bá wa tètè yọjú síbẹ̀ lọ́gán èmi lè rí nǹkan èmi lè rí. hello. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. àtẹgbẹ́dá mrs àjàlá ló ń sọ̀rọ̀ látẹgbẹ́dá. mrs àjàlá ẹ kalẹ́. ẹ kalẹ́ o mo ẹ̀rí kàn mí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pẹ́ díẹ̀ bọ̀ fìgbà tí mo wà ní school ẹnìkan wá mi wá mo wá ń sin ọ̀rẹ́ mi yẹn jáde bí ejò ṣe ká mi lẹ́sẹ̀ jẹ nìyẹn tó fi wá tètè mọ̀ pé ejò ló bù mí jẹ lẹ́sẹ̀ ah. ìgbà tí ẹni yẹn ó dẹ̀ dìtẹ́ǹgọ̀ fẹ́ yẹn tẹ̀sán wá gbé mọ́tò àgbọ̀n tí wọ́n máa gbé mi dé oníwájú sùn ni mò ń gbé tó máa gbé mi dé town ó ti ń bì àwọn bàbá táwa bá ń bẹ̀ níbi tó ń ṣàgbé mi lọ bàbá yẹn máa sọ pé àfihàn ah, bá ti dì pé wọn lè ru nǹkan bẹ́ẹ̀ yẹn là pé ẹni yẹn máa kú ni ìgbà hmm. mo dúpẹ́ lọ́wọ́ náà pé mo ṣe gbé mi dé ọsídìí tí gbé mi dé níjọ́ hello. àti sẹ́kù. hello. à ń gbọ́ yín. ó ní bọ́n ṣe gbé mi dé ìjàdùjẹ́ta lọ́dún yẹn náà ẹ̀ka òkè ni mo lọ. antidote hmm. yẹn kan tó ṣẹ́kù wọ́n ṣe sáré fún mi nìyẹn. ó ti pẹ́ lọ́wọ́ ọlọ́run ò pé ẹ̀mí mi ṣì wà di èmi pé mi ìdè fún mi wà ọ̀rọ̀ mo ti lóyún fọ́ọ̀sì ọ̀mí gan nígbà yẹn hmm. ọmọ yẹn dẹ̀ wà láyé ó wà ah, olúwa ṣan àti gbọ́. èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. hello. ẹ ká ẹ lọ́sàn-án olùwàtòsí ni o láti ìwòrẹ́ ìlú west ok ẹ̀rí kan yín. mo dúpẹ́ wọ ọlọ́run ọlọ́run ni òjò ń di olójú kan o. bó o. ìgbà tí mo wà ní kékeré èmi àti brọ́dà mi à ń ṣeré ní ilé káfíńtà ní ibi tẹ́bù tó fi mọ́ nagion brọ́dà mi wá wà ní òkè bẹ̀ spíǹgì ti ń bẹ níbi bẹ́ẹ̀dì tí wọ́n máa ń bẹ níbi abẹ́ bẹ́ẹ̀dì spíǹgì báyìí. wọ́n wá mo wá fi kọ́ra wọn ìbí wa wà níbẹ̀ dédè mi ní ibi tí igi ń ṣe hmm. tí sì igi ń ṣe tanù sí igi sì kọ́ mi ní ojú ah. wàlẹ́ ó yà mí lẹ́nu ibi ibi ìsàlẹ̀ ojú báyìí ni ó wọ̀ ọlọ́run ní òjò fọ́ ojú mi hmm. ibi ìsàlẹ̀ ojú mi báyìí ni ó wọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. olúwa ṣeun pẹ̀lú àṣẹ. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́gbọ́ yìí. ìlú ìbàdàn tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ti ti ni fire of pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire of pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ cac chapel of blessing district headquarters ìyànsọ́pákó bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí ó gbéraṣọ láti monday ọjọ́ kejìlélógún sí tuesday ọjọ́ kẹẹ̀dógún oṣù november láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékenkà ní ti friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ ọlọ́run àtòṣẹ́ nínú ìjọ tó fẹ́ túná ìpè dá. ọjọ́ sátidé ogúnjọ́ oṣù november ni ẹ máa bọ̀ láago mẹ́wàá àárọ̀. àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn irinṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀. àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́. àwọn kan tó ṣiṣẹ́ ni. pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí four zero five eight eight three five fire of pentecost twenty twenty one twenty to twenty eight november is going to be powerful be there. ilé kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo ọmọ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣèyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀làdélé ayọ̀wọlé professor ike ajani doctor abib ọ̀làmítúyè àti doctor olúyẹmí fáṣínà àwọn orí adájọ́ náà ní baba wa kábíyèsí his imperial majesty ọba lamidi adéyẹmí ikú baba yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudrug ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december 4 twenty twenty one ní kàkànfò up just be ring road ìbàdàn. láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀. ó dé sí ọlọ́run ó pàdú ṣiṣẹ́. àsìkò tírètí máa dògolẹ̀ dáńdúró dé àsìkò náà ti wá tó wà yìí o ètò tó ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún ètò pàtàkì ní sọ́jí ìrètí ògo hope of glory crusade christ apostolic church the way of victory behind csc seminary adesola oríta apẹ̀rin ìbàdàn Oyo state nigeria presents twenty twenty one annual crusade hope of glory ọlọ́run ló fi sẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ìdí ni pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ pọ̀ gan mọ̀nà wà lógún ṣẹ́ ọlọ́run nineteen thirty ó ṣe o ìsọjí hope of glory ń bẹ̀rẹ̀ ní sunday november twenty one yóò parí ní november twenty seven seven inú gbọ̀ngàn CAC the way of victory lẹ́yìn CAC seminary adesola oríta pẹ̀rin ìbàdàn la ó lò aago márùn-ún sí méje ìrọ̀lẹ́ ní ìsọjí lọ́jọ́ kọ̀ọ̀kan five to seven pm pẹ̀lákòrí orí ọ̀fẹ́ rẹ̀ tó tó is sufficient grace lábẹ́sẹ̀ ìránṣẹ́ pastor joshua daramola pastor olúwatósìn eléwu pastor dunayọ̀ abidoye àwọn aforífarí sọ̀kalẹ̀ ni lady evangelist yemi david from glory to glory lady evangelist fúnmiláyọ̀ ọ̀dẹ́làdé òun victorious choir gangan ẹgbẹ́ o ministers and workers seminar yóò wáyé lọ́jọ́ friday twenty six november láago mẹ́ mẹ́jọ òwúrọ̀ sí méjìlá ọ̀sán pásítọ̀ sami ọ̀dẹ́làdé ńlọ́lùgbàlejò nísọjí hope of glory twenty twenty one yìí o pèsè zero seven zero five two four zero eight four three four kristi ló ń pè ọ́ máa bọ̀. nínú ọdún tí bẹ́ẹ̀ láyé ti kérésì lọ́yà tó ọgbẹ́ tí wọ́n lálẹ́ rí bẹ́ẹ̀ ni o. alárinrin lọ́dún kérésìmesì fún tọmọdé tàgbà. gbogbo gbàgbádùn ìrọ́kùnkùn kẹ̀kẹ́ tún ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá fi kí baba kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù. sí gbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. ní december one ọdún yìí. gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀. láti kó àwọn ọmọ wọn pàdé baba kérésì fresh fm tó sára ọ̀tọ̀. bẹ̀rẹ̀ láti december one títí wọ december twenty four ọdún yìí. láàrin aago mẹ́wàá àárọ̀ sago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. wa máa baba kérésì eré sísojú wa máa bá wọn dọ̀wẹ́ kẹ́. gbogbo nǹkan ìṣeré bíi báńsì kaṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pèsè sílẹ̀. àwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá. wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà. gbogbo tí o gajara lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedians adẹ́rìgbẹ́ kẹ́ ni ó máa wá. àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà. sọ́mọ́ àwọn táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ilé ìwé ilé ìjọsìn lẹgbẹlẹgbẹ lọgbàlọgbà. ẹtúyẹyẹ máa ń kó àwọn ògo wẹrẹ yín bọ̀. láti wá yayọ ọdún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. sígbàgede fresh fm one oh five point nine. nílé orin challenge ìbàdàn. lọ́dọ̀ bàbá kérésì tiwa tó ń fa àwọn ọmọdé lẹ́bùn tó jọjú. pẹ̀lú one thousand five hundred naira péré ọmọ kọ̀ọ̀kan. gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀. àmín o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ta lè rí kan ẹ lọ ẹ ká o. ẹ ká lẹ o. orúkọ yín bọ́lá ti ń pè wá. mrs abimbola ló ń sọ̀rọ̀ látọjọ́ o. ó yá ẹ̀rí kan yìí ẹ̀rí kan ni o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí kọ́lọ́run dá mi sí àtẹ̀yìn àti ẹbí mi lápapọ̀ mo tún rọ́jú mi o ìdí ẹ̀rí mi nìyẹn. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. ajá lọ síbi ètò sánsán fún tòní. kalẹ̀ sà. ẹ kalẹ̀ sà o. ẹ pẹ̀lẹ́ sà. ẹ kalẹ̀. ẹ kú iṣẹ́ olúwa. olúwa ní iṣẹ́ sà. olúwa máa sọ agbára dọ̀tun o. àmín sà o. ẹ pẹ̀lẹ́. ní ìjẹ́jọ́ mo ṣe àlàyé fẹ́rẹ́fẹ́ fún yín nípa àwọn méjì kan tí mo fẹ́ gbé wá sórí ètò yìí èmi àti bàbá ọwá a sọ̀rọ̀ ní ìṣe alẹ́ yìí èèyàn bá gbọ́ bí bàbá gan ṣe ń sọ̀rọ̀ àfi ká tún pàrọwà fún un pé dádì ẹ lọ sinmi o ẹ lọ sùn Eh, wọ́n ti bẹ̀rẹ̀ fire revival láti ìjẹ̀jọ́ wọ́n ní eh, eh, ó ti rẹra èmi gan gbọ́ ohun wọn mo mọ̀ pé ó ti rẹra kí bàbá rest títí bóyá jọ mẹ́jọ lágbọ̀rọ̀ lọ́hùn ẹnì kejì tí mo ní ó máa wá láti kó inú traffic ló jọ pé wọ́n ṣèwádìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà kọjá sọ́nà Ìbàdàn so ọlọ́run ó ṣe nírọ̀rùn nígbò bá yá ẹnì kejì tí mo sọ pé ó wà lábẹ́ ilé tó wó twenty one stories building tó wó ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ọlọ́run kó yọ àwọn òrọ̀ náà kọjá sọ́nà Ìbàdàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi lórí fóònù ẹ bóyá lágbára ọlọ́run tó bá di lọ́jọ́ mẹ́jọ ọ̀nà ó ti ọ̀nà ó ti là <laughs> wọ́n ráyè dé Ìbàdàn ṣùgbọ́n èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ lálẹ́ yìí <clears throat> èyí tó bá jẹ mẹ́rin ń àjọ rẹ́rìn tí tí tó bá jọ mọ́ nǹkan mi ń bẹ̀rẹ̀ ẹ̀rín náà láṣà mọ́ rin torí ibi ọpẹ́ ni gbogbo ẹ̀já sí ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà. mi ló ń pa tiyín lẹ́rìn ni àbí ẹ̀yin ẹ̀yin mọ nǹkan tó ń pa èmi lẹ́rìn. bẹ́ẹ̀ ni sà. ẹ ti mọ nǹkan tó ń pa mí lẹ́rìn. bẹ́ẹ̀ ni sà. gbà bá débẹ̀. àmọ̀ sọ́n gbà bá débẹ̀. <laughs> iṣẹ́ fẹ́ dárúkọ yín àbẹ́ fẹ́ dárúkọ yín. ah mo fẹ́ dárúkọ mi. ṣẹ́ẹ̀sì fẹ́ káwọn èèyàn rojú yín lórí Facebook àbẹ́ fẹ́ ẹ fẹ́ kán rojú yín àfojú yín hàn. kí lorúkọ yín sà. orúkọ mi ni prophet and evangelist abayomi adegboyega. prophet evangelist abayomi reverend apostle. mo ṣẹ̀ṣẹ̀ fún wa lóye yẹn lánàá ni èwo ń bẹ̀ ṣe ti ti reverend ẹ ṣe ẹ ti gba reverend báyìí ẹ ṣùgbọ́n ah. ṣe ṣe àwọn ìlàkọjá yìí ló jẹ́ kẹ́ ẹ gbaṣẹ́ olúwa báyìí. a ah, rárá sá o. ẹ ti ń ṣiṣẹ́ olúwa yẹn tipẹ́tipẹ́. no ìlàkọjá ti lọ. ìlàkọjá ti lọ ok. Uh, kó tó wá di pé olúwa wá dé padà. náà ni mò ń sọ pé ìlàkọjá yìí ń tẹ́ tí ìlàkọjá yẹn ló sọ yín dìránṣẹ́ ọlọ́run. rárá nkọ ọjọ ọlọ́run pè yín ni eh, ọlọ́run pè wá fún mi ẹ̀yìn ìgbà tí làkọjá lọ la ṣiṣẹ́ lẹ ṣiṣẹ́ la jéèyàn iṣẹ́ yẹn wá bàjẹ́ tapatapata. Ah, iṣẹ́ bàjẹ́ bíi báwo. Ah, nígbà tí a fẹ́ dáhùn tẹ gbọ́ kọ́ tọ́lọ́ pè yín eh, tẹ́ ẹ fẹ́ dáhùn tẹ́ ẹ kí ló dé tó jẹ́ pé gbogbo yín ni mò ń ṣagídí. Eh, iṣẹ́ yẹn ṣiṣẹ́ téèyàn téèyàn ò bá kì í ṣiṣẹ́ tẹ̀yẹ sáwọn ọlọ́run. bàbá tó wà lẹ́yìn yìí náà nítorí wọn rí ẹta àwọn bàbá tó jókòó lẹ́yìn yìí. ayé nípa àjọra ni ọmọ ìyá mi ni wọn. ẹ mọ́ra <laughs> ok ọwọ́ left ṣọwọ́ left ni tẹ̀yìn náà ọwọ́ left ni tẹ̀yìn left ni tẹ̀yìn náà so ọwọ́ ni ọlọ́run lọ ṣọmọra ni ọ̀rẹ́ ni yín ok ṣé táyé kan ìníyẹn wọ́n ni ẹ rántí arákùnrin kan tá a gbé wá sórí ètò yìí tí tírélà tí fọkànnà lọ̀mọ́lẹ̀ túútú nímọ̀nà tán ẹ rántí arákùnrin yẹn wọ́n kó fọ́tò kan wá fún mi tí mo tún padà wo fọ́tò yẹn lénìí tí ẹran jágalajàla tí èèyàn ò lè ẹ́fà sọ pé ẹnì ó padà dìde jẹ́yàn ọwọ́ left tí wọ́n yẹn ti kákò yẹn yẹn báyìí ìyẹn ò ṣe é mú kankan ọwọ́ ti ọ̀dọ̀ yín náà tún sọ́ọ̀kì ṣé lórí pé olúwa fẹ́ kẹ́ ṣiṣẹ́ ẹ̀fẹ́ ṣe yìí náà Eh, eh, nínú òrírí náà láti wá rò pé ogun tó ń báyàn pilẹ̀ láti lẹ̀ ogun mọ́ ṣiṣẹ́ olúwa náà ni. ogun mọ́ ṣiṣẹ́ olúwa eh, ni. ìgbà tó ń fagídí lọ. bọ̀dá yẹn bọ̀dá yẹn gbà tán sọ ti wọn wọ́n wọ́n sọ ní dé àyè kan pé ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ á pọ̀ débi pé wọ́n ní tí ọ̀pọ̀lọ́ yẹn bá fò tó bá fò sí ara ògiri á pòórá. Hmm àwọn tó ń gbọ́ wa ń lè ṣì máa rántí arákùnrin tí mò ń sọ yìí tí ọ̀pọ̀lọ́ bá fò mára ògiri àpò ra ńgbọ́ ọlọ́run á bá wọn ṣe tí bàbá wọn tún wá gbìyànjú láti pé kí wọ́n rí àwọn ọ̀pọ̀lọ́ yìí kó wọ́n kó wọn sínú pale ẹ máa àwọn pale onírin tá a máa ń lò ń gbà yẹn hmm. wọn náà wá dáná sun wọn ó wá ń rún bí ẹ̀sùn hmm. ó wá ń rún dídùn ẹ ti jẹ ẹ̀sùn rí abẹ́ẹ̀ ni o àjẹsùn ni àlùkò àjẹrí o. so wọn ló wá ń rùn bẹ́ẹ̀ ìyẹn ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọlọ́run má jẹ́ arógun òkété hmm. òkété yìí wọ́n lókété yìí pọ̀ débi pé wọ́n ó domi gbóná sí mi lára wọ́n ní àwọn òkété á dìde dúró mọ́ àwọn báyìí lọ́sàn-án gan hmm. lórí fẹ́ǹsì ni nínú ọgbà ibi táwọn ń gbé kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá já sí lílọ̀ mọ́lẹ̀ tuntun tí ẹ apá lọ lọ́tọ̀ tí wọ́n ní ọyàn wọn ló tó tóbìnrin tẹ́lẹ̀ ẹ foríjì mi wọ́n ní kíní ọmọ àyà wọn tó fẹ́ tó tóbìnrin wọ́n ní ó bù mọ́lẹ̀ tó jẹ mọ́lẹ̀ yányá wọ́n ní hmm. kódà àyẹ̀wò táwọn lọ ṣe ń gbà yẹn jẹ́ kó hàn yí pé iṣan tí ń gbé ẹ̀jẹ̀ ó ti hmm. gé tó já sí pé ó ṣeé ṣe kí wọ́n má lè survive ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run wọ́n survive ẹ̀ káwọn náà tó ṣẹ̀ṣẹ̀ wàá gbàṣẹ́ olúwa kí ló dé tẹ̀ ẹ̀ máa ṣàgídí. iṣẹ́ tó ní agbára ni torí pé. iṣẹ́ tó ní agbára nítorí eh, eh, kò tí ẹ sẹ́ni tó. ẹ jẹ́ àlọ́ síbi tìyín hmm. now báwo ni ìrìn àjò tìyín ṣe bẹ̀rẹ̀ àti pé kí làwọn làkọjá yẹn tó fi wá já sọpẹ́. Hmm, ìrìn àjò mi bó ṣe bẹ̀rẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó já sọpẹ́ ní àìmọye bàbá wa bàbá tó bí èmi hmm. ó fẹ́ màmá mi ó sì bí ọmọ méje. wọ́n ní ìdádúró ni. wọ́n ní ìdádúró wọn gà. <laughs> wọ́n fi bí méje péré. wọ́n bí méje péré. okay méje tí wọ́n á bí yẹn bàbá wa tó wá lọ fẹ́ omi ìyẹn bí mẹ́ta. ká má máa kà papọ̀ ká má máa kà ó di fifteen ṣùgbọ́n èyí tí a fẹ́ lé mọ̀mọ́ wa mẹ́wàá péré ni ó di mẹ́wàá èyí tí a fẹ́ lé mọ̀mọ́ wa òun ti bímọ méjìlá sílé ọkọ àárọ̀ nílọrin. mélòó méjìlá. orí ìdádúró. ó wá bí mẹ́ta fún bàbá títí ẹ jẹ́ fifteen ẹ̀yìn ló wá ṣe iṣẹ́ lórí bàbá wa tí bàbá wa sọ pé àwa méje tá a jẹ́ àkọ́bí. Uh a kì í sọmọ ó wá da àwa méje yẹn lu màmá láyà pé kí gbogbo owó jáde nínú ilé tó ń kọ́ ṣáà nínú àwọn méje èmi ní nọ́mbà five hmm. àwọn mẹ́rin ti lọ ẹni tí ó lọ Èkó ẹni tí ó lọ Kaduna ẹni tí ó kálukú wá ṣe ajé lọ èmi mo wá líìdì mẹ́ta àti ẹ̀gbọ́n lọ sóko. oko bo. oko mẹ́fúradé. mẹ́fúradé. mẹ́fúradé yẹn ló sún mi dé ilé iṣẹ́ búrẹ́dì tí n bá lọ táwọn bàbá lọ fọ ẹ̀yìn yémi náà lọ ṣiṣẹ́ káwọn ọmọ méjì yòókù tó wà lẹ́yìn mi ó lè máa lọ skul ti wọn so that èmi lọ ṣiṣẹ́ búrẹ́dì ẹ ń lọ ṣiṣẹ́ ẹ ń poṣẹ́ búrẹ́dì àwọn ń poṣẹ́ búrẹ́dì iléeṣẹ́ búrẹ́dì yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí mo ń poṣẹ́ búrẹ́dì tí mo ń ṣe ibẹ̀ ni àyè ọpẹ́ èyí tí mo ń sọ tó ti kọ́kọ́ yọ mhm. tí ọwọ́ ti di ọwọ́ àǹkákò iléeṣẹ́ yìí ni mo ti ń ṣiṣẹ́ bàbá yẹn fẹ́ràn mi. ẹ ẹ bí ọmọ ọdún mélòó lẹ ti ń ṣiṣẹ́ à ń po búrẹ́dì à ń fúláwà yìí. bí ọmọ ọdún méjìlá ni mo ti. okay mo tiẹ̀ ti bẹ̀rẹ̀ là kọjá láti bí ọmọ ọdún mẹ́sàn-án tí mo ti ń ṣiṣẹ́ owó fáwọn èèyàn bí ká lọ pàpọ̀ ká lọ roko kéékèèké táwọn olùfọ́ wọn. gbọ́dọ̀ ọ̀dọ́ náà ní sábà máa ń ní àwọn ìlàkọjá bẹ́ẹ̀ pé kádùkú tètè pakítí nígbà ó wà ní kékeré hmm. now. ẹlòmíì ebè kíkọ ni ẹlòmíì <laughs> àgbàro ni ẹlòmíì iṣẹ́ bírí so pé pọnpọ́n ni. ọ̀sán tí n lè gùn ní lọ́hùn. ṣàbí tí wọn bá lùyàn ọ́ sì máa sunkún béèyàn bá kán ọ̀sán yóò sunkún tí bá ń wẹ̀ ń lé wẹ̀ láì rẹni tí ń lù. kí ló torí bó bá ṣe ń gun ọsàn kò ní mọ̀ pé gbogbo àwọn ẹ̀gún kan ti wọ òun lára mm. tó bá wá délé ìwẹ̀ tó bá ti rọmi orí tó mi àtọ́sẹ́ bá ti ń dé ojú àpáyé. nígbà ẹ bẹ̀rẹ̀ sí ní po iṣẹ́ búrẹ́dì látọmọ ọdún méjìlá. ṣé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní po bàbá yẹn fẹ́ràn mi now àwa à ń ṣiṣẹ́ bàbá yẹn fẹ́ràn mi ọmọ rẹ̀ òun náà níyàwó méjì ìyàwó méjì ọmọ bàbá yẹn àbí bàbá yẹn ọmọ bàbá tó ní ilé iṣẹ́ yẹn ó ní ìyàwó méjì ìyàwó àkọ́kọ́ ó bí bèjì ìyàwó ẹ̀kejì bí ọmọkùnrin kan àwọn mẹ́ẹ̀ta wọn ò síríọ̀sì pẹ̀lú iṣẹ́ èmi nìkan nínú ọmọ tálíkà àtọmọ olówó ta ni ó síríọ̀sì ọmọ tálíkà èmi nìkan náà ni sàmà máa ṣiṣẹ́ táwọn yẹn bá yọjú wò mí nílé iṣẹ́ yẹn mo dẹ́ mọ láìka wọn sọ pé ẹsẹ̀ wọn ẹkúṣẹ́ wọ́n mọ ibo ṣe ń ṣe àpótí ó ní mo máa ń gùn orí odó ni màá gùn tí màá fi máa lọ ṣẹ́ lórí màsín yẹn báàfù lábẹ́ làá fi máa ń po sẹ́ńgbà yẹn tá a máa ń po iṣẹ́ sílẹ̀ lẹ̀ tá a bá po lẹ̀ tó bá wú làṣẹ̀ṣẹ̀ máa lọ sátàwọn yẹn bá ti yọjú à ẹwọ ọmọ kékeré ẹwọ bí wọn bá ṣe ń yìn mí sí lórí mi ó mọ dìde ni hmm. mo múra ṣiṣẹ́ mi mo sọ̀rọ̀ mi níta inú mi ó mọ dùn now bàbá yìí torí pé àwọn ọmọ rẹ ò serious bàbá yẹn ó lọ gbé ó lọ sí ibì kan ó lọ gba ó lọ ṣiṣẹ́ wá ó lọ iṣẹ́ yẹn ìyanrìn ni hmm. tútù ni agbésẹ́yìn òfun gbogbo náà hmm tẹ́ ọ bá sì débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì. káyọ̀ tó sun búrẹ́dì wọn gbọ́dọ̀ gbé sí ẹ̀yìn oven ṣá a ti kọ́kọ́ fi wọ́n lẹ̀ káwọn kọ́sítọ́mù tó ah, dé. kọ́lọ̀ máa ṣọ́ wa àwa ó sì bo búrẹ́dì láàárọ̀ ọjọ́ kejì. <laughs> ṣé èmi ò ti lọ jí gbé láàárọ̀. ẹ lọ gbé yanrìn yẹn. màá gbé yanrìn yẹn sọ́wọ́ báyìí màá bù màá fi wọ́n gbogbo ọwọ́ ìwo lẹ fi ń gbé. ọwọ́ sì ni ah, màá fi gbé lọ. <laughs> ọwọ́ lọ́lọ́run àrẹ́sì ọwọ́ tẹ̀ fi ń gbé yanrìn. tí a fi ń gbé yanrìn. ẹ̀yin ni bàbá wa yàn láàyò kẹ́ mọ́ bu yanrìn kiri. kí gbogbo lẹ́sẹ̀. lẹ fi ń gbá sí kí àwọn. ah èrò wa ti àti tàwa tá à ń bu gan torí aláàrù tó ń jẹ búrẹ́dì ni awori rẹ̀ ní jẹ àti tàwa tá à ń ṣiṣẹ́ gan now. ṣé àwọn tó kù mọ̀ pé ń bu yan rìn àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tó kù. èmi mo tú àṣírí fún ọ̀gá tó mú mi délé iṣẹ́ pé bàbá ní ìmọ̀ ṣe báyìí àwọn ní kò sí pẹ́ẹ́mù. ẹni bí ó ti wù kí yanrìn pẹ́ lẹ́yìn oven tó. bó ti wù kó pẹ́ nù ẹ̀yìn oven yẹn tó tá a bá gbé padà yóò tutù ni. yóò tutù ni. bó bá lo ọjọ́ mẹ́ta tí wọ́n ń dáná ya oven yẹn táwa bá lọ gbé a tutù bígbà tá a gbé jáde nù ẹ ṣẹ̀ṣẹ̀ wàá bù wọ́n lẹ̀. la ṣẹ̀ṣẹ̀ wàá mọ bù wọ́n lẹ̀ kí tó bá kọ́ àtọ̀ lọ da padà bọ̀tẹ̀ mi ì mọ bí ṣe máa padà síbẹ̀ torí èmi máa hmm. bá ni bàbá ti bù wọ́n tá a tún lọ èmi tá à ń lọ sẹ́yìn ọlọ́jọ́ yẹn lọ bá ń lọ sínú mi dùn wọ́n yìn mí ibi tí mo ti ń lọ sẹ́yìn mo sì tọ́ bọ̀ màsínì yẹn kíní rólà mo tọ́ bọ̀ rólà yẹn ọbẹ̀ kan là ń lò nílé iṣẹ́ búrẹ́dì ọbẹ̀ kan ọbẹ̀ yẹn là á sì fi máa ń gẹ́sẹ́ lórí tébù ibi tá àti mo sì tọ́ bọ̀ fúláwà yẹn màsínì báyìí mo pariwo the next thing ti máa rí ni pé mo rí ọbẹ̀ míì ọbẹ̀ míì yẹn ló ń rẹ́ ọwọ́ yìí lọ ah. bí ṣe ń lọ báyìí ni ọwọ́ yẹn ń rẹ́. táǹfọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmẹnufọ ọbẹ yẹn látọ̀dọ̀ àwọn màmá ni. màmá èwo. àwọn màmá àgbà <laughs> ọbẹ yẹn from nowhere lọbẹ ti wá ó sì jábọ́ sórí machine ó dẹ̀ ń rẹ ọwọ́ yẹn báyìí bí machine yẹn ṣe ń lọ tí machine yẹn lọ ọwọ́ yẹn lọ nínú ní lọ ọwọ́ yẹn lọ nínú kínní lọbẹ yẹn ń rẹ ní rẹ lẹ̀jẹ̀ ń kán sísàlẹ̀ wọ́n wá ní kánìkan ó lọ yí kínní yẹn sókè kàkà kó yí sókè ó tún ń já kínní yẹn wálẹ̀ kínní rólà kan wà tí wọ́n ó yí tí ọwọ́ fi máa lọ sókè pọ̀ tó ń tún ń já wálẹ̀ ni Ah, ṣe bẹ́ẹ̀ ni ọwọ́ yẹn press ọ̀gá tó mú mi wá mo wá ní yé ọbẹ̀ ìyẹn gbọ́ ọbẹ̀ wọ̀rẹ́ mu pé bó lọ ti rọ́bẹ̀ ọbẹ̀ kan la nílé iṣẹ́ yìí ah mo ní ọbẹ̀ ti rẹ́ ọwọ́ mi ó ló ṣe lọ di machine yẹn instead kó pa machine kó pa ó tọ bọ́bẹ́lìtì báyìí ni machine bá dúró. Hmm, ọlọ́run ló yọ òun gan. ọlọ́run ló yọ torí tí bẹ́lìtì bá gbé òun gan yóò sọ gan ni. alẹ́ mọ́lẹ̀ ni ṣùgbọ́n ó jẹ́ nìkan tó ó ti pinnu láti wá tọ́bọ̀ wá já bí machine ṣe dúró nìyẹn ó wá ní kó gun farabalẹ̀ wàá fẹ́ lẹ̀lẹ̀ ó fi ọ̀bẹ yẹn sẹ́gbẹ̀ẹ́ wàá fẹ́ lẹ̀lẹ̀ jákẹ́ wàá yọ ọwọ́ yẹn. Oh. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions applications and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashiborija Junction, Basharun Ibadan. Telephone 081 3543 0382. Edu Consult. Together we soar with pride ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ̀rọ ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìn ìdúpẹ́ festival ministry pastor isaac abiara pastor matthew ashimolowo bishop wale òkè prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet Ezekiah oladeji CSC general evangelist pastor esu oladele CSC president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àti lady evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top sources. ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbàjọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top sources. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù. ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car building. asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn. wọ́n tún challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. káàbọ̀ padà. so ìgbà tọwọ́ yín wá wọnú ẹ̀rọ hmm. tó lọ túútú tó padà jáde kí wàá lọ ṣẹlẹ̀. nítorí ṣẹlẹ̀ ni àwa a ní láti lọ sí hospital nígbà tá a lọ sí hospital wọ́n gbé mi débẹ̀ wọ́n ń tọ́jú mi a ní láti béèrè ìyanu ńlá rèé a ní láti béèrè mọ̀mọ́ mi ní láti máa sọ̀rọ̀ pé òkè o ìyàwó ọ̀gá àárẹ̀ ọ̀ kí ọ̀ wá kí àwọn èèyàn bá lọ sọ fún un ó bá lóun gbé ìyá ìyàwó ọ̀gá yín ìyàwó ọ̀gá mi òun gbé oúnjẹ bọ̀ ọ̀gá yín tó tẹ̀ ń bá bu yẹn. tí mo bá ṣiṣẹ́ búrẹ́dì tí mo ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ rẹ̀ yẹn bá ah, ló bá ló bá gbé ó bá ṣà ló bá wá kí wọn ẹ mọ̀ bínú o ló bá gbóúnjẹ wá ó gbé pléètì yẹn wá sọ fún màmá mi màmá oúnjẹ rẹ sì máa ń dùn bẹ́ẹ̀ mi ṣe ibi tí wọn gbóúnjẹ wá báyìí. ẹ ti máa ń jẹ tẹ́lẹ̀. Ah, a ti máa ń jẹ tẹ́lẹ̀ a ti lọ ilé yóò dáná fún wa oúnjẹ yẹn dùn màmá bá níyàwó ọ̀gá à ah, mo ní máa jẹ ẹgbẹ́ ilẹ̀ ẹ wà lọ́sípítù. mo wà lọ́sípítù kò pẹ́ ni ẹ gbé wa lọ́sípítù yẹn náà bá wá gbá mi níbi tí wọ́n tẹ́ mi sí mo ní ẹ bá ń gbóúnjẹ nígbà tá a sì abọ́ yẹn ẹyin òróró mẹ́ta la bá ń bọ̀ yìí. bóyá n tẹ láìkì nìyẹn. <laughs> ẹyin òróró mẹ́ta mo ho ẹyin ìbílẹ̀ funfun mẹ́ta la bá nu abọ́ kìí sì ṣe pé yẹn ṣe ráìsì tá a pè yẹn kó sórí ráìsì tàbí ẹ fi tàbí ẹ sínú ara o wọn kò bẹ̀ ló bá di bọ́ọ̀ lọ yá mi ah àwọn labour tó wà ní kínní ní bá ah, làwọn yẹn bá kí ló ṣẹlẹ̀ ní mọ̀mọ́ bá ẹ̀ lè jẹ́ yìí o ẹja gbé lọ́ta nígbà tí a la ẹyin mọ́lẹ̀ níta ẹyin dúdú ló wà nù ẹ̀ nǹkan dúdú ló bọ́lẹ̀ látinú ẹyin látinú ẹyin kò sí ìsókúta bóyá kì í ti ṣayé adìyẹ àgíríkì. <laughs> adìyẹ àgíríkì ti wà. bóyá wọn sì rí ẹyin àgíríkì rà. iṣẹ́ àwọn mọ̀mọ́ nìyẹn wọ́n fi. ẹ ṣàǹtẹnumọ́rọ̀ àwọn mọ̀mọ́ yìí. <laughs> never látún lọ fọ́ tẹ ẹyin yẹn pé àbókúta ni. ó di ọ̀nà méjì o ọwọ́ tọwọ́ yẹn bá fà yín jù bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó fà yín gan wọnú machine. yóò mọ lọ́lọ́ ni ó jẹ́ tí àmọ́ machine ó mọ fà wá wa náà ń dura wa ni. Hmm. alakọkọ nìyẹn alakọkọ nù. kí ni ṣẹ́ẹ̀ṣẹ́ ìyàwó ọ̀gá yín ni wọ́n fi jẹ́ pé irú ẹ̀yìn yẹn ni wọ́n ṣe wá fún yín ni. I don't know because àwọn ọmọ rẹ̀ méjèèjì àwọn bàbá láìkì mi ó dẹ̀ mọ́ ń gbé sojú àwọn ọmọ yẹn nù kí wọ́n wá lé iṣẹ́ wọn ò sì ní í ṣe nǹkan kan kí wọ́n lọ gbá bọ́ọ̀lù kí wọ́n ṣeré lọ́n ti wọn ṣàṣùgbọ́n àwa bọ́jà ọ̀sẹ̀ tán bá ṣe ṣiṣẹ́ ìní àǹdẹ́ àwa tá à ń fọ́nyàn rìn bàbá rí resources ti ń bẹ lára wa ju. ẹ ní resources lára ńlẹ̀ <laughs> fi ń fọ́nyàn rìn. náà lọ́wọ́ bóyá nǹkan yẹn ló fi ókè o tó ń bá kú yanjú ọkùnrin kú ńlẹ̀ ẹ̀yìn yẹn dúdú ńgbà wọn fọmọlẹ̀ ó sì rọ̀ bí ìgbà téèyàn jẹyin hmm. tìǹú dúdú tìkìní gbogbo ẹ̀ dúdú náà. kábíyèsí ọ̀la ẹ kúrọ̀lẹ́ àǹtí. ẹ kúrọ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́ mà orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. títílóye ọláyínká ni orúkọ mi. àǹtí títílóye ṣàlàáfíà lẹ wa. mo ṣojú fún iléeṣẹ́ life plus foundation international. ó oh, ọ̀gá ń kọ́ àlàáfíà gbogbo wa. ẹ pẹ̀lẹ́ tába ti rí yín báyà mọ̀ pé ẹ tún ti ní ìròyìn ayọ̀ fún àwọn olùgbọ́ wa nìyẹn. bẹ́ẹ̀ni kí ni ìròyìn ayọ̀ tẹ́ mú wá fún wa. ìròyìn ayọ̀ tí a mú wá ni pé gẹ́gẹ́ bí àwọn tí ẹ ṣe mọ̀ wá ọdún kì í ṣe àmọ̀fólókò ọ̀rọ̀ nípa bí oníkálukú wa ṣe máa di oníṣẹ́ lọ́wọ́ òun náà ni àtúnbá wa fáwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ohun tí a dúró fún ni bí a ṣe lè rú àwọn èèyàn lágbára láti lè ní iṣẹ́ tẹra wọn lọ́wọ́ nípa kí wọ́n lè mọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ní oṣù tó ń bọ̀ yìí December four a ṣètò láti ṣe second year anniversary wa ní ìlú ìbàdàn níbí. gbogbo àwọn members wa pátá àti àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa la fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa níbi àjọ̀dún yìí. gbogbo àwọn members wa tó wà káàkiri ní àwọn african countries bíi south africa togo liberia benin republic ghana gbogbo wọn la máa wà ń bẹ àti cameroon wọn máa wá sí ìlú ìbàdàn á gbàlejò. láti gbàlejò wọn bẹ́ẹ̀ni a máa ṣe a máa gba a máa gba t-shirt anniversary wa àti tíkẹ́ẹ̀tì wa gbogbo àwọn ọ́fíìsì wa tó wà káàkiri ní ìbàdàn níbí. ọ́fíìsì wa méjì ló wà ní ìbàdàn ìkan wà ní. ṣé títa àjọ̀dún yẹn nìkan lẹ fẹ́ kéde fún wa àbí ẹ tún mú nǹkan tuntun míì wá fún àǹfààní àwọn èèyàn. bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àṣìwájú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ni mò ń torí pé ìdánilẹ́kọ̀ọ́ igan la mú ní Ìbàdàn. now ní ọ̀la òde yìí ní ọ́fíìsì wa méjèèjì tó wà ní Ìbàdàn a tún máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń ṣe ẹja bí a ṣe ń ṣe olú àti máa olú tipẹ́tipẹ́ bí a ṣe ń sin ẹran torí ẹran yìí gan ṣe pàtàkì lórí pé báwọn èèyàn lè ṣe mọ bó ṣe máa tọ́jú àwọn ẹran wọn àbíkẹ́ àwọn ẹran tí ó dàbí hybrid òun la máa ń bójútó so àwọn ìdẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tá a máa ṣe ní ọ́fíìsì wa tó wà ní ọ̀nà méjèèjì nìyẹn ìkan wà ní Basọ̀run Ìbùkún Olú house nídojúkọ bcs ní Basọ̀run ẹlẹ́ẹ̀kejì wà ní Olúsànyà níbí ní opposite switch club Olúsànyà junction ilé blue gàgàrà tó wà níbẹ̀ yẹn ibẹ̀ láti máa ṣèdánilẹ́kọ̀ọ́ ní aago mọ́kànlá àárọ̀ àti aago méjì ọ̀sán one thousand naira péré lówó tí a máa mú wá láti gba fọ́ọ̀mù wa ká lè mọ ohun tí ìdánilẹ́kọ̀ọ́ wa dúró dé. tó dúró lé lórí bẹ́ẹ̀ni sá. so téèyàn bá wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ tán ni ó wàá wo eléyìí tó wù nínú àwọn nǹkan tẹ́ sọ̀rọ̀ lé lórí tí ó yàn láàyò láti ṣe ok yàtọ̀ fún ibi méjèèjì tẹ́ sọ yìí ṣé kò sí bòmíì tẹ́ tún ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí bóyá ọ̀nà wọn jìn díẹ̀ sí àwọn ọ̀nà méjèèjì tẹ́ sọ yìí. lágbára ọlọ́run ní ọ̀la ní ọ̀la yìí ọ̀nà méjì láti ìdánilẹ́kọ̀ọ́ yẹn ó tún di ọjọ́ wednesday la máa ṣe ní àpáta. lápáta ok ní st michael african church ní ọjọ́ wednesday ṣùgbọ́n ti ọ̀la yìí. ìbùkún olú house nídojúkọ bíúsì ẹ̀ ní Basọ̀run àti olùsọ̀yà junction nílé iṣẹ́ nílé. ṣe aago mọ́kànlá lẹ sọ yìí ṣe aago mọ́kànlá yẹn nìkan ni torí ìgbà míì wà tẹ máa ń ṣe ní ìṣí méjì ìṣí méjì la máa ṣe lọ́la bóyá tẹ bá ṣe ní aago mọ́kànlá yóò tún ní apá kejì o torí àwọn èèyàn kó má di pé èrò ń pọ̀ jù. Mm ẹ̀bó eh, aago mélòó ní ìkejì àbọ̀ sí. aago aago aago mọ́kànlá àárọ̀ la máa ṣe àárọ̀ aago mm-hmm. méjì ọ̀sán la ṣe ti pé ó tún wáá jẹ́ àǹfààní fún gbogbo àwọn mẹ́mbà tó bá fẹ́ gba tíṣẹ̀tì wọn kó gbọ́n máa bọ̀ wá sí àwọn fún ìgbáradì fún tàjọ̀dún yín ok ok ọ̀dà àwọn tí ò bá wá fún ìdánilẹ́kọ̀ọ́ yín téèyàn wá fẹ́ nífẹ̀ẹ́ láti pé òun gbọ́dọ̀ wà níbi àjọ̀dún yín tó báwo lèèyàn ṣe fẹ́ rìnrìn àjò yẹn kọ́ máa bọ̀ wá sí ọ́fíìsì wa kọ́ wá gba tíṣẹ̀tì ní ọ́fíìsì wa. yàtọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ̀ ń ṣe yàtọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ̀ ń ṣe ní ọ́fíìsì yẹn àkọ́kọ́ àti ọ́fíìsì yẹn ẹ̀kejì hmm. níbo lèèyàn lè wá yín sí gan láti ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ nípa ihun tí iléeṣẹ́ life plus tó wà fún àti tó dúró lé lórí ọ́fíìsì wa náà lè tilẹ̀ rí o àbí kàkà fún yín nọ́mbà wa. kí làwọn tẹlifóònù nọ́mbà ẹ mo fẹ́ kẹ́ júwe ọ́fíìsì yín méjèèjì yẹn dáadáa fún àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́. ìbùkún olú house ni onídojúkọ bíìsì ẹ̀ ní Báṣọ̀run nìbàdàn níbí mhm. tàbí olùsìnyà junction yẹn wà ní challenge wa níbí báyìí ní ring road olùsìnyà junction ilé blue gàgàrà tó wà níwájú switch hotel lẹ́gbẹ̀ẹ́ gasland ẹ tiẹ̀ ti di signboard wa níta. kí ni telephone numbers yín fún àwọn tó bá fẹ́ pè béèrè ìbéèrè. phone number méjì ni màá pè o fún àwọn tó bá fẹ́ wá sí olùsọ̀yàn lọ́la ẹ pè sórí zero eight zero two three eight seven nine six eight eight ẹ rọra farabalẹ̀ pé. zero eight zero two three eight seven nine six eight eight tàbí zero eight zero àwọn tá à ń bọ̀ wá sí Ìbáṣọ̀run zero eight zero three five six two two one six six lẹ́ẹ̀kan sí zero eight zero three five six two two one six six. ẹ bá wa káwọn ọ̀gá. Admission, admission, admission. Prospective candidates who wish to gain admission enter colleges of health sciences, technology and engineering programs, administrative and management programs, law, social sciences are enjoined to apply for admission into our affiliate institutions through EduConsult Foundation examinations. Interested applicants should visit our school for entrance examinations to be conducted for admission into one of our affiliate institutions for guaranteed admission into their programs of choice. Edu Consult is located at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or Ashi Annex, LOA Aremu Court, Ashi Bodija Junction, Basharu, Ibadan. For inquiries, please call 0813-543-0382. Edu Consult, together with SOA with pride gbogbo ẹ̀yin oníbàárà living proof supermarket ẹ ṣe àdúpẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o láti wá fẹ̀mí ìmoore hàn la ṣe ṣàgbékalẹ̀ ìfà òpin ọdún living proof appreciation promo fún yín láti jẹ̀bùn lórí èyíkéyìí ọjà tẹ́ ẹ bá rà ní living proof bakery and supermarket tówó rẹ̀ bá ti tó ẹgbẹ̀rún lọ́nà ogún twenty thousand naira upward tẹ́sí máa jàǹfààní ẹ̀dínwó lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà wa ohun jíjẹ ohun mímu beverages toiletries drinks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máwọn búrẹ́dì wa sardine bread loaf bread coco coconut bread àti èyíkéyìí búrẹ́dì tẹ́ bá rà pẹ̀lú àwọn nǹkan panu ní eatery section wa ní LP Plaza ayégun ọ̀lẹ́yọ̀ road tó fi mọ́ old martin pharmacy ní lee city university àtìlẹ́ ìtajà living proof lọ́pọ̀pọ̀nà ológun ẹrú ládojúkọ mania filling station ẹlẹ́ẹ̀lẹ́ tó fi mọ́ old pinnacle building fẹ́lẹ̀lẹ̀ ìbàdàn ìfà òpin ọdún yìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ o yóò sì wá sópin ní december thirty one twenty twenty one láti jàǹfààní ẹ̀ ẹ máa pe oh eight oh three five four five seven one two oh living proof end of the year appreciation promo àjọ jẹni eriwo oh. ẹyẹ lọ ìtẹyàdòfo amọkú ojú òkó dí fìrìmọjò ọwọ́ kú ẹnu sàn ọwọ́ pẹ̀kan ah, mọ̀ ṣe o. àṣé lóòótọ́ ni kò kì í jẹ́ ká dágbére fún tọkọtaya tọmọ. kó tó máa mú ni lọ. olúfẹ́mi johnson alaka. ọ̀dà ajá gbalẹ̀ bàbá rẹ lọ. olúfẹ́mi johnson alaka ọgbọ́n nǹkan girigiri ọjà sayọ ìjọ̀gbọ̀n ṣe é nìkan fà bàbá tolú lọ pẹ́ ọmọ ọ̀ṣọ́ àríjàgbá arọ́lọ́fẹ́ ọkùnrin adarí agbèsè ogun ọmọ olóòrò abẹ́jágbóró ọmọ lọ́rùn akọ̀lé kọjá omi lẹ́gòkè fìdé gòkè òra bàbá rẹnu kan ló dé sí kọjá lówájú lọ́jà ìṣe ẹlẹ́bẹ̀ làkágbí ọmọ asoro bí ìyànda ọmọ ògbóni ọmọ ajogbo erúmọ jogbo ẹ̀kọ́ erúlé sini ẹ̀kọ́ ìsìnìyàn lólè bàbá rẹ yeye rẹ lọ́mọ òjúkùtù wẹwà bọ́lájí sùnre o. ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá la fẹ́rúfẹ́rú fi ní o. ẹ káàbọ̀ padà. ẹ pẹ̀lẹ́ pásítọ̀ eh, ibi ìkejì la fẹ́ wọ̀ lọ yìí ọlọ́run máa kó wa yọ. now ibi ọpẹ́ àkọ́kọ́ nìyẹn hmm. ok ọpẹ́ ti di méjì ń bẹ. ọpẹ́ ti di méjì nù yẹn Ọlọ́run tí ò jẹ́ kí ọwọ́ ó di mẹ̀kútúrú Ọlọ́run tí ò jẹ́ kí n jẹ májèlé kẹ ẹ jẹ yín kí n jẹ yín májèlé nínú nínú nínú àìsàn ọwọ́. ẹlẹ́ẹ̀kejì wa ń kọ́ sà. nígbà tí ọwọ́ wa san tán a bá tún tẹ̀síwájú nínú ìrìn àjò ayé hmm. a lọ sí Kaduna Kaduna yẹn ni mo wá wà tí mo ti mo ṣiṣẹ́ mo lọ iléeṣẹ́ mo dé Kaduna àwọn ẹ̀gbọ́n mi ní kí n lọ kọ́ṣẹ́ kí n lọ sí wa mo ní no lọ kọ́ṣẹ́ bá bí ń ṣàlù àbí iṣẹ́ tẹ́lọ̀ wọn bí mo ṣe wà kò iṣẹ́ kan tí mo lè kọ́ mọ́ láyé tó wọ orí mi ju kékeré ṣiṣẹ́ búrẹ́dì lọ bí mo ṣe gba iléeṣẹ́ lọ́nu iléeṣẹ́ yẹn ní Kaduna ní Kaduna mo lọ ṣe búrẹ́dì the same thing tó ṣẹlẹ̀ yẹn ní ọ̀dọ̀ bàbá yẹn náà ló tún ṣẹlẹ̀ ní Kaduna torí ah. iléeṣẹ́ tá à ń ṣiṣẹ́ níbẹ̀ náà alhaji sukurali láì tá à ń ṣe nílé múre ẹ má dà á kọ ẹ má ẹ má sọ̀rọ̀ yín lọ. now ó ní every friday ló máa ń pa àgbò. èèyàn máa ń ṣe sàárà kó àbí. a pa àgbò yẹn àwa ẹ̀yìn wa ẹ má já lọ gbogbo bẹ́ẹ̀ ẹ já lọ síbi ọpẹ́ yẹn. ọpẹ́ rẹ̀ gangan wá ni pé ibi tá a ti ń ṣe ìgbé tá a ń ṣiṣẹ́ yẹn ìní ogun ti dé sí Kaduna hmm. ogun yẹn nígbà yẹn Ọbásanjọ́ tí ó wà ń dòfà fún Yar'Adua ogun yẹn le èmi ń ṣiṣẹ́ ní lèmú road mò ń gbé bàkínrúwá sára ogun yẹn le débi pé wọ́n pa gbogbo ènìyàn wọ́n pa àwa náà wọ́n pa àwọn ẹ̀gbọ́n wa àti everything àwọn yẹn kú tá a jọ wá láti ìlú kan náà now ó ó bàtà tí mo yá wọ̀ lọ sí church iná ló wà lẹ́sẹ̀ mi lọ́jọ́ Tuesday wòlíì ọlọ́run tá à ń lọ chọ́ọ̀chì rẹ̀ sọ fún wa pé ogun máa bẹ̀rẹ̀ ní ọjọ́ tuesday o ó wá pé àwọn ìgbìmọ̀ pé ìjọ wo ni ká bẹ̀rẹ̀ sọ́jú pé olúwa ní ká gbàdúrà àwọn ìgbìmọ̀ yẹn ni pé ká sọ di next week hmm. tuesday yẹn logun bẹ̀rẹ̀ ah. ogun yẹn wọ́n ló máa lé tí èèyàn máa kú èèyàn kú débi pé. ní Kaduna ní Kaduna hmm. ìgbà yẹn làwa náà wá ń sá tábà fún fẹ́ǹsì báyà fún fẹ́ǹsì báyà a kàn já ni ibi tá a já ó jẹ́ inú ilé tí àwọn Haúsá máa ń kó sendus oúnjẹ wọn sí tẹ̀tí mọ̀ ń dáná hmm. àwa méjì bá ṣe rọ́ọ̀sì wọ bẹnu ọmọ ìyá àríra wa mọ́ o. tani kejì yín. èmi ò mẹ́ńtọ́ akàpàdé lórí aré náà ni kò yẹ ṣe pé àmọ́ra apàdé bẹ́ẹ̀mi ṣe fún fẹ́ǹsì òun náà wọ́n ń lé bóun náà fún fẹ́ǹsì àwájọ ń sá lọ ó yà sínú ilé èmi náà yà tẹ̀lé hmm. gbàtẹ́mi yà tẹ̀lé mo bẹ̀rẹ̀ sí ní pariwo orúkọ Jésù orúkọ ló bá ní kí n má pariwo. ẹ ti di pásítọ̀ ń gbà yẹn. èyí ti di pásítọ̀ sọ inú kírísítẹ́nì wọn bí mi sí mo bá pariwo orúkọ jésù ó ní rárá ó ní kí n má pariwo láruwo mi pọ̀ pé kí n má pariwo inú ilé yìí mo rú sendus lérí mo gbé sendus kan sẹ́gbẹ̀ẹ́ pé tí ẹ bá tiẹ̀ wọlé wọn ò ní rí mo fi kan dí gẹrẹ. ẹ fi bí ìgbà tẹ fi dira yín tẹ fi kọ́fà ara yín mo fi kọ́fà ara mi bọ̀bọ̀ yẹn wá lọ sẹ́nu ọ̀nà ibi tá a dúró sí làwọn haúsá yẹn ti wọlé wọn wá sí àdúgbò yẹn wọn ni a àkómùtún àná dàálà kùsà àwùtá àkómùtún àná àwa sì ń gbọ́nú lé a hùtàhùtà àkómùtún àná. àkómùtún àná ìyẹn ni pé èèyàn ń bẹ níbí ẹ̀dáná sí àkómùtún àná dàálà kùsàhùtà wọn bá wá ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ẹ̀tẹ̀ bọ́mọkùnrin yẹn ṣe gbọ́ báyìí òun kàn ó kàn bẹ́ bọ́ta ni. ọkọ sájáde ni. ìsítà tó ṣiṣẹ́ síbẹ̀ wọ́n wújẹ ni yíì wọ́n dẹ̀ kú wẹ́lẹ́wẹ́lẹ́ sẹ́nu. ọlọ́run ní jẹ́ àṣìrìn o. mo ń gbádùn yín sà wọ́n sá ó lọ forí gbà ké ó forí gbà ni wọ́n sá ọmọkùnrin yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí sẹ́nu ọ̀nà ah kí lélẹ́yìí mo kàn sọ sẹ́ńdọ̀sì mi lẹ́nu mo jù mo ti àwọn tó wà wájú mo ti wọn. nọ́mbà ní àkómọ̀tún dàálà dànàbí àkómọ̀tún. àkómọ̀tún. Ah, ó tún kú mbẹ ó tún kú èèyàn mbẹ. ìyẹn ni àkómọ̀tún. Eh, eh, àkómọ̀tún àná mm-hmm. eh, ah, ah, ó kú èèyàn mbẹ ní bá bu pẹtrol wọn nínú ọkàn mi ni pé iná ò lè ṣàdédé jó dénú ilé tí wọ́n bá ti jù ú tí wọ́n bá ti dáná tó wọ́n máa lọ. ìta kọ́kọ́ máa jóná ìta kọ́kọ́ máa jóná kó tó jó wọlé. sọ ẹ ti sájáde. ní ti sájáde mo ṣe bọ́ sẹ́nu ọ̀nà nu mo bá ra dúró. now bí o ṣe ní àkómútùn dálá dálá kò sá òtá dálá mo ṣe gbọ́ kò sá òtá báyìí mo kàn sá inú ẹ̀ jẹ́ ẹni tí wọ́n pa ni mo tẹ̀ mọ́lẹ̀ tí mo fi bóde bí mo ṣe ń bóde báyìí ni mo ní yúwa lẹ́dínà á mọ̀ nù gbogbo wọn pariwo pé sọ́ọ́lì alana bíìrì kárí mo ní sálálá lẹ́wà sálá nígbà wọ́n ní wọ́n ná àfààní o wọ́n ná àfààní mo tún pariwo mo ní sọ́ọ́lì alana bíìrì kárí wọ́n ní sálálá lẹ́wà sálá mo tún ní yú aládìnnà àmọ́nú wọ́n ní náà. kó lè yé àwọn tó ń gbọ́ wa nígbà ìṣàlàyé fún iṣẹ́ mi pé mi béèrè lábẹ́ aṣọ pé kí ni ìtumọ̀ gbogbo ń tẹ̀ ń wí àwọn pé eh, ẹni tí ò bá ń ṣe mùsùlùmí ó lè má yé ẹlẹ́ẹ̀kejì gbígbà ẹ finá gbé wọn ẹ finá gbé àwọn ẹni ẹlẹ́ni kí ni ìtumọ̀ ń tẹ̀ ń wí wọn. Eh, mo sọ fún yín lẹ́ẹ̀kẹ́ mo ní eh, ìgbà tá a wà lóko gbogbo ọmọ kéékèèké làjọ mọ̀ sí àtọmọ àfa àtọmọ mọ̀mù àtọmọ lèmọ́mù àtọmọ babaláwo gbogbo àjọmọ ń dúró lóṣùpá àjọmọ ń gbá bọ́ọ̀lù àjọlọ wẹ̀ lódò. ìgbà yẹn lẹ́yìn ti kọ́ díẹ̀ díẹ̀ nípa kí làwa ti kọ́ àwọn èdè yẹn àwọn àtúmọ̀síwọ̀n ṣùgbọ́n yìí ẹ̀ sọ fún àtẹ̀wá ní ju alẹ́ dínà bóyá onígbàgbọ́ òdodo ni ó. ok ẹ̀yin kan lówó ó dẹ̀ jẹ́ ó dẹ̀ alalẹ́ bíi kárí sálálá lè ìdúmọ̀ rẹ̀ àwọn àfáà ni ó bá wa túmọ̀ rẹ̀. ọlọ́run forí jìn so ntọ́lọ́run fi gbà yín lẹ̀ ni. ntọ́lọ́run fi gbà mí ní wá kó àáké wọn wọn ráǹgẹ̀ báyìí ni wọ́n ní wọ́n ná àǹfààní o mhm. ṣé ẹ mọ̀ pé àlẹ́mọ̀ ní tọ́ọ̀gì àwọn haúsá kan wá ń sáré bọ̀ pé wọ́n nà kéré àní wọ́n ti gbọ́ kéwú tí mò ń ké náà ni wọ́n nà kéré àní dáadáa kù kù kéṣe sí. Si ìyẹn ni pé dàá làpá hmm. kùkẹ́sẹ̀ sí bí mo. ṣe gbọ́ kùkẹ́sẹ̀ sí mọ́tò. wọ́n lẹ̀ ẹ́ ṣàfà gidi. wọ́n ní wẹ́sà wọ́n ní kẹ́ríánì. wọ́n ní taba ti gbọ́ kéwù ẹnu yín àbí. wọ́n ní ó tẹ̀rí kẹ́ríánì pé irọ́ ni mò ń pa kẹ́ríánì yẹn ni pé onírọ́ kẹ́ríánì pé irọ́ ni lédè Haúsá. èmi sì mọ̀ pé rọ́lẹ̀ ń pa lóòótọ́. èmi náà mọ̀ pé mo fẹ́ kó wọn jẹ. pé kẹ̀kẹ́ lè bọ́ nínú ogun yẹn. mo ti wàásù kan tí mo sọ pé ibi tí ohun tí gbàgbọ́ rẹ bá gbé láti ṣe bọ́ nínú ogun òní láti ṣe. Hmm ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. ẹ ṣeun òkìkí ọlá lorúkọ mi láti iléeṣẹ́ ro and co properties. ok ìròyìn ayọ̀ kan ni mo mú wá lálẹ́ sà. ok ìròyìn ayọ̀ yẹn ni wípé ṣé mo wípé n tó ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́rù òun náà ni wípé ta là á kówó fún báyìí tí ò ní sá lọ òun náà ni wípé ọwọ́ iléeṣẹ́ wo láti ralẹ̀ lẹ́yìn tá a bá ṣiṣẹ́ lọ́tún ló sì ta làágùn tá a wá kówó jọ táwa náà wò pé ká mọ̀ yìí onínàkúnà ká mọ̀ yàrá jẹ́ káwa náà fi owó de nǹkan rí mọ́lẹ̀ ẹ̀rù tí mo bà wá ni pé ta láwàá lọ k kówó fún báyìí tá a lè fọkàn tán tí yóò fún wa ní níta àfẹ́ lára tí orílẹ̀-èdè nàìjíríà wá ṣe nísìn tó lè mú kí ọkàn gbogbo àwọn èèyàn tó fẹ́ ra lé ra lẹ̀ ra dúkìá balẹ̀ ó ní pé wọ́n ti gbé ẹ̀ka kan kalẹ̀ lọ́sẹ̀ tá a bọ́ sí tá a lò lọ́tọ̀ yìí ó ńlá pè ní real estate regulatory council wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé bẹ́ẹ̀ ni sà ìjọba ti gbé yẹn kalẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ lásán ni wọ́n ní tẹ́lẹ̀ ibi ẹbí ẹbí àwọn ẹláta náà ṣe mọ́ lẹ́gbẹ́ àwọn rẹ̀ sì ṣe mọ́ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni àwọn ní real estate náà ṣe ní ẹgbẹ́ ẹgbẹ́ lásán lásán ní tẹ́lẹ̀ àmọ́ nísìn adìẹ ní bọ́n tán tẹ́lẹ̀ ẹ̀yẹ ilé ti àtẹ̀sẹ̀ bọ́ báyìí eléyìí tó túmọ̀ sí pé èyí tó bá ń ṣe mọ̀nàmọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù wọn ti ń gbowó àwọn èèyàn ti ń sá lọ. tó ń parọ́ mọ́lẹ̀ títà tó ń fún àwọn èèyàn tó sì parọ́ fún mm-hmm. àwọn ní talẹ̀ ra dúkìá tàbí ta dúkìá tí wàá ń ta ìtakùtà tàbí tan àwọn èèyàn jẹ tàbí tarọ́ fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìyẹn ti kọ́kọ́ fi ọkàn wa balẹ̀ ìyẹn àti ẹ̀ mú kí àwọn kàndánù rẹ̀ sí àwọn tí ń ṣe okòwò lẹ́gbẹ́ òde òní kí wọ́n kọ́kọ́ sálọ abẹ́ ilẹ̀ náà wọn ò ní lè dúró torí wípé tírù nǹkan báyẹn bá ti wà ń sìn ẹ̀rù á máa bà wọ́n kò ní ṣeé ṣe ní dandawi. kí wàá ní tilé iṣẹ́ tẹ̀ dúró fún ìfiyàtọ̀ fún àwọn tó kù tó ń ta ilé kalẹ̀. ro and co properties fi yàtọ̀ ni wípé wọ́n fẹ́ jẹ́ kí àwọn mẹ̀kúnnù náà donílé lórí ẹ̀dẹ̀ wàá máa wo ṣe rí téèyàn bá donílé lórí ilẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ ilẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ ń wò yẹn ẹni tó nílẹ̀ kì í ṣẹgbẹ́ onílé bí Chelsea ò ṣe kì í ṣẹgbẹ́ Leicester City bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe jẹ́ pé ẹni tó bá ti nílẹ̀ báyìí kì í ṣẹgbẹ́ onílé. talẹ ni kì í ṣẹgbẹ́ Leicester. Chelsea ni sà. ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ. iléeṣẹ́ RO and Co properties lọ́wọ́lọ́wọ́ ẹnu yìí náà la rí yín sí. yes sir lọ́wọ́lọ́wọ́ wọ́n wá ń ṣe promo lọ́wọ́ torópin ọdún la wà ṣàdàmọ̀ pé tópin ọdún bá ń lọ lọ́wọ́ ẹ wo Fresh FM náà ní ìsìn baba kérésì ọ̀pọ̀ ẹ̀bùn yanturu pẹ̀lú owó kéke bẹ́ẹ̀ náà ní iléeṣẹ́ RO and Co properties làwọn náà ṣe pé òkè ẹja wa náà gé díẹ̀ kó lára ayé tá a fi ń talẹ̀ ẹ wo ru Holland Park Estate tó wà ní alábàtà mọ́níyà one million ní tẹ́lẹ̀ àmọ́ torí òpin ọdún àwọn náà ṣe baba kérésì on seven hundred thousand lára ẹ̀ ń bá wa fẹ́ <laughs> six hundred k lòun ó tura àǹfààní tó yàtọ̀ sí tẹ́ ń fẹ́ mọ̀ san díẹ̀díẹ̀ nù ẹ mọ̀ kódà kó jẹ́ pé fifty thousand ló ń gbà lóṣù gèé méjì manage twenty five twenty five tó kù fi de nǹkan rè mọ́lẹ̀ tíjọ́ tó bá dẹ̀ ti san kékeré báyìí nínú owó lẹ̀ ibẹ̀lẹ̀ míì rí ọmọ wa ìjọ ten thousand ìjọ fifteen ìjọ thirty kó tó mọ̀ kó tó mọ̀ wọ́n pè ọ́ ni pé owó lẹ́yìn ti pé o lọ́ba àmọ́ rẹ̀ rìn ìjọ tó wọlé náà bá dẹ̀ ti pé láti kọ́lé náà ti rọrùn torí pé blọọkù méjì mẹ́ta owó tó lé yóò débi tó yóò dé ìyẹn bẹ́ẹ̀ bákan náà ni ilẹ̀ tún wà ní eré ìtàpè ní tí park estate tó wà ní ológun ẹrú ní ìdó ìyẹn náà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ ń bá fẹ́ rà seven hundred thousand náà ni ó wá ti wá di rọrùn báyìí nísìnyí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ti ń gbélé rẹ́ǹtẹ̀ báwo mọ́tò tó ń lò ó tó ra ilẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn-ún àmọ́ kò ní í rí nǹkan kan bí á ní ah, car is necessity ilẹ̀ náà ti di necessity báyìí torí wípé tó o bá fẹ́ lọ lé laago mẹ́sàn-án wọ́n ṣẹ̀mọ̀ pé láńlọ́ọ̀dù ni pé mo ti wá ń ta ẹ̀ bá ń ṣílẹ̀kùn àmọ́ kó jẹ́ yàrá kan gan ni wọ́n ní fúnra lára rẹ̀ bùkátà rẹ̀ ti bíya ẹ wá kàn sí iléeṣẹ́ ro and co properties lálẹ́ ẹ mọ̀ jáyà yín ó já mọ́ nàláì nàláì tẹ̀sán yẹn. níbo lọ́fíìsì yín wà. ọ́fíìsì wọn wà ní nọ́mbà thirteen and fourteen Lidas Plaza Trans Junction ìyànà Bódìjà lójú ọ̀nà UI nílùú Ìbàdàn òní R O and Co properties ni wọ́n wà wọ́n dẹ̀ ń gbà sọ díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ látòrí twenty five fifty hundred one fifty two bó o bá ṣe lágbára ẹ̀ sí lọ́mọ kó bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò pé àwọn nọ́mbà tẹ wá lè pe iléeṣẹ́ RO and Co properties sí ohun rè é mú báyìí rò ẹ̀ kọ́ ọ̀lẹ̀ zero nine zero three two one eight four five eight three zero nine zero three two one eight four five eight three tó bá dẹ̀ jẹ́ whatsapp lórúkọ ẹ̀yìn lọ́rùn ẹ lo zero eight one forty eight eighty two fifty nine thirty zero eight one four eight eight two five nine three zero. ẹ ṣe. ó ti ṣòṣòdò fún mi ó ti bọ́yà mi nù ọ́. àmórí òru àwọn ọkùnrin lóṣù kọkànlá rẹ̀ o. ọjọ́ friday twenty sixth november gbogbo ọkùnrin tó ṣe káàkiri àlùyọ ló máa kóra pọ̀ nínú ìjọ csc àgbàlá àtúrà onífẹ̀rẹ̀ odò ńbàdàn nípa ìfàmì òróró àṣẹ láti làlùyọ máa bàlẹ̀ gbogbo ọkùnrin òpin máa dé bá a ṣe dànù lẹ́yìn ìṣòro oṣù kọkànlá yìí ẹ̀yin mọ́mí ẹ̀yọ̀ǹda dáàdì kí wọ́n wá gbàdúrà ọlọ́run máa lo pastor pásítọ̀ philip olùṣègùn adémọlú pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé wọ́n gba ìgbàlà ìwòsàn ìdáǹdè lọ́jọ́ friday twenty six november látàgọ́ méjìlá alẹ́ nínú ìjọ csc àgbàlá àtúrà ó ní fẹ́ràn òdìbàdàn csc